ó yẹ lẹ́nu kó rí mi àbí mi ò lọ tábù mọ́ o mi ò lọ mọ́ kí ló dé ṣé ní òdùpọ̀ rí mi ni báyìí ó yẹ lẹ́nu ọmọ mi kí ló ṣẹlẹ̀ kí ló wà lẹ̀ mo fẹ́ fìbọn sẹ́nu. wàhálà ti wà o káàkiri mo ti lu mágùn o. jọ̀ọ́ torí ọlọ́run tètè máa bọ̀ ń ta mú fọlọ́run bẹ́ẹ̀. bàbá ìdè ti dé òun gan mo ń dáná fún lọ́wọ́ báyìí lójoojú windo àbẹ̀ńkúlé gbàbẹ̀ wà níbi ẹ̀yìn yẹn gbàbẹ̀ bọ́ta. kódà màá mọ bí màá ṣe ṣe máa pè é padà máa pè é.